àpáta yèràyè àpáta yèràyè mo fọpẹ́ fún mojúbà rẹ̀ àpáta yèràyè tó àpáta yèràyè ibi ìsáde olódodo olúwa àwọn olúwa ọlọ́run àwọn ọlọ́run ọba tí ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù àtòfiṣẹ́ ogun rán àdàgbà àmọ́ pààrọ̀ oyè àríro àlà ọlọ́run ìyànà ọba lánàá ọba lónìí ọba títí ayé ẹ̀ ní pẹ̀kún wọlé wọlé sí wọnú ọpọlọ oníṣẹ́ ìyanu ìṣẹ́jú ìṣẹ́jú òbọ̀n lálejò owó tó nílé máa jẹ lọ olúwa wa ọlọ́run wa bàbá wa ẹni bí ọkàn wa balógun níbi tí ogun ti ń le ọba tí ń jẹ́ èmi ni èmi ni èmi ni má ṣe bẹ̀rù ọba tó ní ká wà láyé ká wà láàyè ká wà láàyè ara wa adúpọ́ lọ́wọ́ yín torí pé ṣé sànú yín dúró láláì ẹ ká dòkú a ò sọ́kọ̀nù a ò sọmọnù àwọn ọmọ wa ò a wà láàyè a wà láàyè ara wa ibi òpó àwa ojú òtè wá a yóò béèrè pé níbo lọlọ́run wá wà ṣé kò wáyé ká wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run hmm. àwọn kan ní sísáyẹ̀ tó ti dé gbogbo àlá ní ká ṣáà máa yin ọlọ́run lógo bẹ́ẹ̀ ni èmi máa ní ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ní gbogbo ìgbà ká máa fi gbogbo ayé wa ká máa fi yin bàbá dáadáa ọlọ́run tó lè gba ìgbà wa ọlọ́run tó lè sọ òkè dilẹ̀ ọlọ́run tó lè sọ ìtàn ayé wa ó yí padà sí eré ẹlòmíà ní kíni àdúrà tó ń gbà láti january oṣù ló tún ti ń bọ̀ sí ló ti fẹ́ẹ̀ pín sí méjì ọlọ́run ò tí ì gbọ́ ẹ wo ayọ̀lẹ̀ yìí ọ̀ pé kí àwọn tó wà ní ipò òkú àwọn èèyàn ò ní nǹkan tó ń bọ́ lọ́hùn sọ mọ́ àwọn tó wà ní ìsàlẹ̀ ilẹ̀ àwọn èèyàn ò ní prayer point ṣùgbọ́n torí pé èyí ṣì wà láyé bíbélì sọ wípé gbogbo ẹnikẹ́ni tó bá ṣì wà láyé ó ní ìrètí ń bẹ fún wọn ẹ̀yin dádì mi àti ẹ̀yin mọ́mì mi ìrètí ń bẹ fún yín lówùúrọ̀ ilé ìmọ̀ fi kí yín kàbọ̀ sórí ètò yín ètò wa Ògo Ìgbàlà lórí Orísun ẹ̀ ṣọ́ọ̀ṣì wa lórí tẹlifíṣàn yẹn Saturday Saturday tonic olúwa láti pẹ̀lú Kẹ́hìndé àyàfẹ́ mo lérò pé dáadáa ni mo bá yín wọn pé kò tiẹ̀ sí nǹkan tá a ṣe yín torí mi ti máa ń bọ́ lọ́hùn sọ pé gbogbo àwọn ọmọ ṣọ́ọ̀ṣì tèmi lórí ògo ìgbàlà yìí kò sí kankan nu yín tá yọ sọnù bí ọwọ́ lórúkọ Jésù ṣàlàáfíà ni mo bá yín àwọn dádì ńkọ́ àwọn ọmọ mi ńkọ́ gbogbo ilé ńkọ́ ẹ bá mi gbé bíbélì yín kẹ bá mi súnmọ́ tòsí torí pé lónìí Ọlọ́run máa bá wa sọ̀rọ̀ àwọn olórin ẹ̀mí náà bá wa dá sí lọ́lọ́kan òjọ̀kan a máa kọrin a máa dúpẹ́ a máa yan Ọlọ́run lógo torí bàbá dáadáa ni hmm. ṣùgbọ́n kí n tó àlejò mi wọlé torí pé ẹ̀sìn mọ̀ pé abala méjì ni mo máa mú wá fún yín a máa gbé àwọn bàbá wa ní olú àbá àwọn màmá wa ní olú àti máa bá wa sọ̀rọ̀ ọlọ́run ní abala ọ̀rọ̀ ọlọ́run a tún máa gbé àwọn olórin ẹ̀mí wá bákan náà ní abala ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú olórin ẹ̀mí ṣùgbọ́n kí n tó lọ sí gbogbo bẹ̀ yẹn kí n tó bẹ̀rẹ̀ sí ni máa mú wọn wọlé lẹ́yọ kọ̀ọ̀kan kí ni èmi mọ yín mú wá fún yín ni ìyìn òun ló jẹ́ kí èmi fi kọ orin ọpẹ́ yẹn wọlé ẹsẹ̀ tí mo pé gbogbo ìgbà ni máa ń ó ní pé mo wá fẹ́ sọ lórí ìyìn ẹlòmíì á máa ní nǹkan tọ́lọ́run bá ṣe lòun máa dúpẹ́ lé lórí hmm, èmi á máa rẹ́rìn ṣeré lè tọ́lọ́run ò tí ì ṣe gan kí ló dé tá a lè máa dúpẹ́ èmi máa sọ pé kò gbọ́ ọlọ́run ní ìṣẹ́jú kan láti yí ìgbésí ayé wa padà kò gbọ́ ọlọ́run ní ìṣẹ́jú kan láti yí ìtàn ayé wa padà kí ló wá dé tá a máa yan ọlọ́run lógo bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ẹlòmíà ní àdúrà òun ò tí ì gbà òun wáṣẹ́ òun ò ríṣẹ́ ẹlòmíà níyàwó lòun wá ẹlòmíà lòun wojú ọlọ́run fọ́kọ ẹlòmísẹ̀ máa wojú ọlọ́run fọmọ àti gbàgbàgbàgbàgbàgbà ó dà pé kò gbà ṣé ti yan ọlọ́run lórí ọ̀rọ̀ yẹn ṣé ti bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ gẹ́gẹ́ pé hmm, ọlọ́run mo dúpẹ́ hmm, hmm. ṣé ti sínú fẹ́dọ̀ ẹ ti ẹkọ̀ tí jókòó pé lónìí mi ò gbàdúrà àfi kí n máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣe rí nígbà tá a bá gbàdúrà sí tó dàbí pàdúrà ò lè ṣe mọ́ kò lẹ́sìn nǹkan tá àdúrà ò lè ṣe o ṣùgbọ́n lójú àwọn ẹ̀dá gbà mí ó máa ń dàbí pé ah, ọ̀rọ̀ yìí ti pẹ́ jù ẹ̀ṣọ́ lọ́run ò ní dá mi lóhùn ni tó bá ti ń dàbí pẹ́pẹ́ ẹ wò ẹ̀yìn sí yìn ẹ bẹ̀rẹ̀ sí ní máa kọrin lọ́lọ́kan òjọ̀kan ìgbà míì kan tí wá dàbí gbàtẹ́ pé ọkàn èèyàn pò lóru tó dàbí pé ọkàn wa wúwo tá a mọ ibi tá a fẹ́ dojú àdúrà yẹn kọ èmi á máa sọ pé ẹṣẹ bó ṣe ṣe orin yẹn bó ṣe ìwé orin nínú ṣọ́ọ̀ṣì yín tó ní gbogbo àwọn ìwé orin wa ló kún fún àdúrà àti wàásù ẹ̀yin ò ṣe gbé e jáde ìwé orin celestia kan ó ní àdúrà ló ń ṣílẹ̀kùn àánú àdúrà ló ṣí adá nínú gẹ́gẹ́ bí ó ti gbọ́ àdúrà Èlíjà jọ̀wọ́ gbọ́ àdúrà mi tabalẹ̀ tí ò lè gbàdúrà tí ò sì ẹ̀mọ̀ kan tó fẹ́ bọ́ lọ́run sọ mo ṣe mú orin kan mo kọ láti inú òwe orin yẹn mo lè mọ̀ pé kò sí chọ́ọ̀chì tó tiẹ̀ ń wò mí báyìí bó ṣe Anglican ni bó ṣe CAC bó ṣe Baptist bó ṣe Kérúbù àti Sẹ́ráfù bó ṣe Celestial kò sí ìkọ̀kan nínú wa tí ò ní ìwé orin tá a fi ń kọrin kódà bó ṣe rìdíìmù lẹ́nu ẹ̀ ń lọ foursquare kò sí ṣọ́ọ̀ṣì náà ẹ̀ ṣáà níbi kan tẹ́ ẹ máa ń kọ àwọn orin àpilẹ̀kọ tí ẹ̀mí mímọ́ darí àwọn ènìyàn ọlọ́run láti kọ ẹ̀yìn ẹ̀kan tí ẹ̀ ṣì í èyí tá a ti máa ń kọ gbàmí tá a máa ń kọ ní ṣọ́ọ̀ṣì akọ̀ máa kọ bí wọ́n lu àlùjọ sí akọ̀ máa jó ṣé rí àwọn orin yẹn ní ìtumọ̀ àwọn orin yẹn gangan wọ́n ní mẹ́sẹ̀gì nínú kí ló dé tẹ́ gbé ìròyìn yẹn kẹbẹ̀rẹ̀ sí ni máa kọ́ kẹ́yìn wá wá orin ìyìn tó dáa èyí tó dáa tá a bá wá rí pé bóyá ẹ̀rí ìwé orin ẹ̀yin ẹ wá rẹ́kọ̀dù kan tó make sense ẹ àwọn Tọ́pẹ́ Àlàbí àwọn Dáre Melody àwọn Láre Tẹríba oríṣiríṣi Esther Ìgbẹ́kẹ̀lé Ayọ̀ Aláàfin ọ̀run ọmọ abúlé orin pọ̀ jáǹtìrẹrẹ tá a máa gbé síta wà máa yan Ọlọ́run lógo tẹ́lẹ̀ lómi ò lè jókòó kó dánìkan yan Ọlọ́run lógo yan Ọlọ́run fún gbogbo wa ní capacity ọ̀tọ̀ọ̀tọ̀ nǹkan tí gbogbo wa lè ṣe ẹlòmíì tó bá gbàdúrà nísìn títí dalẹ́ ó lè má jókòó ẹlòmíì tó bá yan Ọlọ́run nísìn títí dọ̀la ó lè má rẹ̀ ṣùgbọ́n tá a bá sì mọ̀ pé ibi báyìí ló kù sí fún wa ẹ jẹ́ ká wá nǹkan tó máa ràn wá lọ́wọ́ ẹ fi orin tó dáa sí i jẹ́ ká máa gbórin ká máa yan ọlọ́run lógo láti inú wa èmi á máa sọ pé ẹni bá ń wojú ọlọ́run fọmọ bọ́ sọ́jà kó lọ raṣọ àwọn ọmọ bíbélì sọ pé ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí a ń retí ìjẹ́rìísí ohun tí a kò tí ì rí èmi fáwọn ọmọ tèmi lórúkọ nígbà tí mò ń wojú ọlọ́run fọmọ mo kọ́ gàlàgbà gàlàgbà síwájú bíbélì mi ni nígbà tí mádẹ̀ ti jí láàárọ̀ tí má ti ka bíbélì tó máa ní olúwa mo dúpẹ́ fún olúwa ṣe mí lóore ẹ̀ torí pé lẹ́yìn tí mo bí àkọ́kọ́ o wá dúró ọdún mẹ́sàn-án kọ́lọ́run tó tún fún mi ní mi mo lè dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ó ti kọ orúkọ kódà gbogbo àwọn tí mo fẹ́ mo kọ orúkọ wọn sílẹ̀ olúwa má padà ṣe mí lóore torí pé kí ni bíbélì sọ pé àwọn nǹkan tí kò tiẹ̀ tí ì farahàn ọlọ́run ń pè ó sì jẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká fi ìgbàgbọ́ ká máa fi yin ọlọ́run lógo ọlọ́run á ṣe ẹlòmíà ní kí ni ó tún ti ń lọ ó tún ti ń lọ ṣọ́ọ̀ṣì mò ń bọ̀ ọlọ́run ò dé lógún ọdún tó bá jogún ọdún lọ́lọ́run fẹ́ dé tọ́lọ́run máa dé dáadáa ẹ jẹ́ kọ́ ọlọ́run dé lógún ọdún má gbọ́nà ẹ̀bùrú torí pé kí ni ọ̀nà ẹ̀bùrú ó ba ayé èèyàn jẹ́ o ọ̀nà ẹ̀bùrú ó ń bà nǹkan jẹ́ ni ẹ má jẹ́ ká lọ bá sátánì tọ́lá máa fún yàn ní fìlà ṣe ló máa gborí lọ́wọ́ olúwa ẹ̀ ẹlòmíà ní ọlọ́run ṣáàtì ẹ̀ sí fún mi lọ́mọ ọmọ tákàn tiẹ̀ máa da lé òru <laughs> ṣáàtì ẹ̀ fún mi kí ló ń jẹ́ ṣáàtì ẹ̀ fún mi lọ́mọ ọlọ́run ṣáà bẹ́ẹ̀ ṣé ẹni tó bá jẹ́ pé ọlọ́run ò ní etí létí gbárùyìn lọ lọ́wọ́ ẹ̀kọ́ ọlọ́run ò fẹ́ ni kò ní sọ pé ẹ wá ẹ jẹ́ ká dá ènìyàn ara wa a kàn dá ènìyàn ṣá ó ní ẹwọ́n mẹ́rin pé com ẹ wá ẹ jẹ́ ká ara wa ìyẹn ni wípé ọlọ́run ó máa ń tẹ́tí sí wa kí wá nìkan tó ń dùn yín lọ́kàn ẹ ọlọ́run tẹ́tí o ẹ máa bọ́ ọlọ́run sọ tẹ́ ẹ bá ti sọ díẹ̀ ìyìn ẹ jókòó sọ ní ká jẹ́ kí ọpẹ́ wa kó máa torí pé ẹni tí ò dúpẹ́ orí àná ni ó mà bẹ́ ó bẹ́gi dínà ẹgbèje o ẹ jẹ́ ká máa yan Ọlọ́run lógo kódà àwọn ọmọ wa gan tá a bá ṣe nǹkan fún wọn afẹ́kàn dúpẹ́ ẹni bá fúnyàn bóbóbó fúnyàn lówó tó kàn ra gbà tí ò rántí láti dúpẹ́ ọjọ́ míì àwọn àwọn yóò wù yẹn kéré ká ní mo fún ẹ one thousand ṣe tó ò dúpẹ́ àwọn ọ̀rọ̀ pé sílẹ̀ kọjá pé ẹni yẹn wà kò mọ rírì owó tí mo fún àbí kọjá pé ó kéré jù tó bá dijọ́ mi tó bá wù mí tọ́lọ́run bá rán mi pé bí kí n bùyàn ní nǹkan ìnirọ́nù kan olúwa ẹ̀ máa tún wẹ́lòmíì lọ ni ẹni tá a mọ rírì nǹkan tí mo fẹ́ ṣe ìyẹn ni wípé ó yẹ ká mọ rírì oore tí ọlọ́run ṣe pé a lè mí a lè dìde alanu ọ̀rọ̀ jáde agbápá wa ó ṣe gbé agbẹ́sẹ̀ wa ó ṣe gbé a lè jẹ nǹkan tó ń wọ ẹlòmíì àni èmi gàrí lòun wọ̀n sómi látàárọ̀ nǹkan tó ń nǹkan lòun jẹ ẹ wo ẹ̀yọ̀ ni o <laughs> ṣẹ́rí gàrí tẹ̀ bùsómi tẹ̀ mú yẹn ẹlòmíì ò rí i tá bá wá rí ẹni tó wà lórí tó ń wo ògbó báyìí tébi ń pa ọlọ́run ayé yín ọlọ́run á wá rán aláàánú dìde sí yín ní orúkọ jésù tó ẹ̀mí adánudúró díẹ̀ nà a máa lọ sókè lọ́wọ́ àwọn lọ fi jó orin àti ìyẹn a máa lọ fi yan ọ̀gá ẹ̀gọ́ ìwò tí má máa padà wọlé a máa bọ́ sí ìpele tí ó kàn ìyẹn ni ọ̀rọ̀ ọlọ́run ẹ má yẹ sí dìde o Ògo Ìgbàlà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní orúkọ mi ní Kẹ́hìndé Àyàfẹ́ ẹ kú dédé